It won't enter out. Just stay. Uh -huh. Ọba nàpọ̀ nípa wa o. Ìyá rí jáde. Ọba nàpọ̀ mọ̀ ẹ́. Ọba àkọ́kọ́ ẹ̀. Ìṣẹ́. wọ́ọ́rọ́ pé ó bá ní ìyèpèrè sábòrò hàn sí i ọjọ́ nínú hàn mọ́ jẹ́ àfihàn bóyá ní ẹgbẹ́rún wà lẹ́gbẹ́rún yà wọ́n ìyáni yàrá mọ́kù kúkú ni ó yẹ ọ́ lẹ́bi o tó bá wà mú eré tó bá umagu kweoba umagu obudo kurage yamiore ekero kuri ana hewe umagu ututowe bo umagu ututowe hi umagu ututowe akwe akwe akwe fobe de ọba n'ọba mọ ha ọba n'ekpe n'ọkwa n'ekpe n'ese ahụ. wa yo kiti ka no ke ba ko mo no ke nu e bu wa nu e ri bu nu e ri yen no ke mo no mo we nu ka ye ba ke ni e nu mi ra mo ara nya fi e nu Ovie pe ovia kiri lugbe fi, ovio do na yato imano fi, ovia yo de sewe se, ovio do de no ayo. Ejo no. Ẹgbẹ́ ka bẹ mo pamu nya oke gbọ́ ka bẹ mo pamu nya oke gbẹ ti ka gbẹ ka kẹ ọmu nya. Ìwọ lọ pẹ́ lọ kò rí náà, nà ọ̀rẹ́ afárẹ́ gbọ́ á sí ayé wọnú náà, ẹgbẹ́ kò gbé kẹ̀kẹ́ kò é gbogbo ẹ̀yẹ. Ọ̀rẹ́ ẹ̀ ń wọ àdúgbò ìfọyẹ̀lẹ̀ ìlera là ń pa wọ́n wà kẹ́yẹ̀ká ọ̀pọ̀ gẹ́gẹ́ ọ̀mú gbogbo yìí náà bó wa kàṣẹ òyì ìrárí ẹ̀yìn lókun fà gbogbo àti ìrágbọ́ ọmọdé ọmọdé ẹ̀gẹ́ ló ìbò èdè pàtó kí yá ni kọ́mọ̀ náà sílẹ̀ ẹ̀mọ́ rẹ wò nàìjà wọ́n ìwé wò ló bá rò ọmọ ayé ìgbẹ́ ìlàsùn ẹ̀ èmi àrẹ̀gà ayé ìwé pásọ gbogbo ayé ìwé ọmọ ẹ̀kí èké ló máa ìgbẹ́ ọ̀lọ́kì ẹ̀kọ́ ọ̀nú yá ẹ̀ onúrẹ́ bọ́ọ̀lù àtẹnupá ó kó sẹ́rìn ẹ̀ ọba lọ́tọ́ 앞으로는 뭐